ترى رياض الصالحين للإمام النووي رحمه الله نبتي أنقل نترنا هنا باب الرجاء يعني كيورو نبقى مسلمي ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ fọkàn sí ìkẹ́ ọlọ́run ọba kò gbọ́dọ̀ máa já kàn níbi ìkẹ́ ọlọ́run bákan náà kò gbọ́dọ̀ máa já àwọn èèyàn lọ́kàn kù níbi ìkẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ níbi tí a kà lónìí òun náà ní hadithi Abu Hurairah radiyallahu anhu na'am. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن ابي هريره عن ابي سعيد الخدري رضي الله عنهما حق الراوي ولا يكون الشك كعين الصحابي لأنهم كلهم عبود قال لما كان يوم غزوة الطريق أصاب الناس مجاعة فقالوا يا رسول الله لو أذنت لنا فنحرنا مراجحنا فعقلنا وانتهنا وانتهنا فقال رسول الله صلى الله عليه وسلم وفعلوا فجاء عمر رضي الله عنه فقال يا رسول الله إن فعلت طلقوهم ولكن دعوهم تطلق تطلق أزواجهم ثم ادعوا الله لهم عليها بالبركة لعل الله أن يجعل في ذلك البركة فقال رسول الله صلى الله عليه وسلم نعم فدعا بنفع فدعا بنفع فبسطه ثم دعا بفضل أزواجه فجعل الرجل يأتيه بكف ذرة ويأتيه الآخر بكف تمر ويأتيه الآخر بقصة حتى اجتمع حتى اجتمع على نطع من ذلك شر يسير فدعا رسول الله صلى الله عليه وسلم بالبركة ثم قال ثم قال خذوا في أوعيتكم فأخذوا في أوعيتهم حتى ما تركوا في العسكر حتى ما تركوا في الحصر وعاء وعاء إلا ملأ إلا ملأ ملأوه وأكلوا حتى شبعوا وفضل وفضل فضلة فقال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يل... لا يلقى الله بهما عبد غير شاق فيحدث الجنة وهو مسلم نعم نعم الإمام النووي رحمه الله ọ̀rọ̀ nípa àrọ̀jà ìyẹn ni pé ìmọ̀ fi ẹ̀mí sí ìkẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ kan bẹ tí ó gbajúmọ̀ lẹ́nu àwọn àfáà oní àkídà àbí ká pè ní bí qaida wọ́n ní pé man abada Allaha bil khawf wahdahu waqa'a fi aqidati al khawarij wa man abada Allaha bir raja'i وحده وقع في عقيدة الإرجاء ومن اجتمع بينهما كان على عقيدة أهل السنة والجماعة ẹni tí ọba jí pé gbogbo ìṣẹ̀mí ayé tiẹ̀ òun náà ni pé àwọn àyà khawf ìyẹn ni pé ìyà ìbẹ̀rù ọlọ́mọba ìbẹ̀rù ìyà ìdẹ́rù ìyà bàyàn ní gbogbo gbà tó ṣe pé ibi tóun sáwọ ojúmọ́ náà ní gbogbo ọjọ́ ayé tiẹ̀ ẹni yẹn yóò padà bọ́ sínú àkídà khawarij àmín tó bá ṣe pé òun náà sì tún ń sin ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú khawf nìkan pẹ̀lú rọjá pípé à ọlọ́run ọbọ̀ kẹwàá ọlọ́run sánú wa ọ̀rọ̀ ìsìn olè tó bá ń ọlọ́run ó yọ sánú wa ẹnìyẹn yóò padà di mọ́rùjì à àwọn tí ń jẹ́ kọ́wárìjì òun náà ni ẹni tó ṣe pé ìmọ̀ ń pe ẹni tí kìí ṣe kẹfìrí ní kẹfìrí ó mì pé ẹni yẹn kìí tiẹ̀ wò pé bọ́yọ́ lọ́n lè ṣàánú yàn gbogbo kọ́lọ́wọ́ fi àjọ yọ wọná ní kankan náà ni ó sá máa rí ní gbogbo gbà tó ń tọ̀hún ẹni tó jẹ́ mùsùlùmí náà èèyàn padà gbé wọnú náà ọlọ́wọ́n ọba tó tẹ́nìyàn wà bọ́ sínú khawarij látara pé àwọn àyà ìyà ìyà ìyà ìyà nísàmọ́ rí ní gbogbo gbà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣe pé àwọn àyà rọ̀já ìsìnlọ́wọ́n bá rẹ̀ pẹ̀lú rọ̀já nìkan ìkẹ́ ọlọ́wọ́n bọ́ kẹwàá anú ọlọ́wọ́n bọ́ wà pẹ̀lú wa aláàánú lọ́lọ́run tó pé tí ma ń rí nìkan ti ẹnu ń tọ́ padà lè mọ́rìjíà yóò padà máa rí ẹni tí ń ṣẹbọ yóò sì máa pè ní mùsùlùmí sòúnú rẹ̀ bọ kò ní kakún látara pé bá ti ń wò pé aláàánú lọ́lọ́run amẹ́ni tó bá pa méjèèjì pọ̀ tó ṣe pé bí ṣe ń wò pé ọlọ́run ọba ó má lè sànú yan bákan náà ọlọ́run ọba má lè fìyà jẹ yan àbí ó lè fìyà jẹ mí àbí ó lè kẹ́ mi tó pé tí máa ń wònú sọ̀rọ̀ eléyìí ẹni yẹn gangan ló wà lórí àkídà alìsúnnàtì wal jamaa tí mo fi ṣe léyìí òun ni pé kíyàn máa rí gbọ́yé pẹ̀lú àwọn kan táwọn bá ń kà níbi àwọn hadithi yìí bí náà kọ́hun àmọ̀sẹ̀ lọ́hun lọ ni so èyàn ó padà di kà yóò di murji'a Abu Hurairah radiyallahu anhu راينا يعني إمام النووي رحمه الله ون أو عن أبي سعيد الخدري ون نقول لك أبو رلبا حديثي و أبي أبو سعيد الخدري ولبا حديثي و ون شق الراوي أنت حديثي أنا أنشي لجي pé sí àbúrò lọ òun ni ọ̀rọ̀ yẹn ti dọ́dọ̀ wọn ni abilátọ̀dọ̀ Abu Sa'id al-Khudri alimami náà wíwá ni wala yadurru an-nas fi ayni as-sahabi kò sí nira kankan wala yadurru iyèméjì ò lè jẹ́ nira fi ayni as-sahabi tába ti ń sọ̀rọ̀ nípa pé sàhábà ló gba ọ̀rọ̀ wa pípé hadith yìí wọ́n ní pé kí ni lẹ́ànàhùn kúlùhùn ẹ̀dùn lẹ́ànàhùn kúlùhùn ẹ̀dùn lẹ́ànàhùn kúlùhùn ẹ̀dùn torí gbogbo àwọn sọ̀hábà nẹ́bì onílọ́gbàlọ́gbà ni wọ́n kò sí wọn yé ṣe fún yé ṣe yẹn alábàǹgèrè àbí alábàgàǹbègè àwọn <laughs> tí wọ́n pè so àwọn sọ̀hábà ẹni tí ó rí funfun tí ó pè àwọn sọ̀hábà yìí so náà ni kí sọ́hábà ó ṣe kinní kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé nǹkan yẹn kìí ṣe nǹkan tí ó lè wọ tí yẹn lè fi làákà ìṣe àbí kí sọ́hábà kan sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe pé èèyàn lè fi làákà ìgbé kalẹ̀ irú àwọn kinní yẹn yóò ti mọ̀ pé ọ̀pọ̀ lọ́dọ̀ ànábì ni àbí orí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam irú ẹ̀ òun náà ni hadith àbí asar tó wà nínú Muwatta ipe anna Abu Hurairah allah anhu ipe ó eid fáwọn èèyàn níjọ ọdún lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu ti kú tán ni o ó wá ṣe takbira ó sì Allahu akbar ìgbà tó tún di ó tún Allahu akbar asar asar ni kódà tí yóò bá rí hadith tó hadith asàrò ti tó fún yàn torí pé kí ni làákàyè èyàn fi làákàyè kírun àbúrò rẹ̀ lè máa fi làákàyè ara rẹ̀ kírun ipe lónìí irun tí máa kí fún yín ní irun Eid máa kí gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bí ẹ ṣe kí bá nàbì ẹ ṣe kí náà ní ṣe kírun fún yín lónìí so irú eléyìí yóò ti mọ̀ pé n tí ó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam iná ni ó ṣe fún wa ọ̀hún so ó ní pé al-Imam an-Nawawi wọ́n tó gbogbo àwọn sọ̀hábà udul onídọ́gbadọ́gba ni wọ́n qal ọ̀rọ̀ yẹn ni pé ó ní lamma kana ghazwatu Tabuk wọ́n ní ìjọ tí wọ́n fi jagun Tabuk asaba an-nasa maja'atun ebi wá bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn ogun Tabuk yìí le débi pé wọn ò rí tí wọ́n jẹ mọ́ kọ́ra àwọn tó ń jẹ ewé wọn tó rí tí wọ́n jẹ mọ́ lẹ́yìn ewé gbàtí wà láì wá pọ̀ fàkálù àwọn sọ́bà wọn ni ya Rasulullah wà nábì law adhinta lana fanahharna nawadi'ana anábì ṣe ǹjẹ́ òní yọ̀ǹda fún wa báyìí ká máa pa àwọn rànkúnmí wa ká máa jẹ nǹkan jíjẹ náà kú ni rànkúnmí tá gùn wa fàkẹ́lìna wàdáhàna ká máa jẹ ká tó máa lò níbi àwọn ọ̀rá rẹ̀ náà ká lè fi para ká lè fi ṣe bẹ́ẹ̀ fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábi wá ní if'alu ẹ máa ṣe bẹ́ẹ̀ ibi ìpọ̀ lótọ́ ẹ máa para nǹkan méje fàjá umar radiyallahu anhu umar wá bá nábi fàkọ́lá ya rasulallah in fa'alt ó ní anábi sallallahu alaihi wasallam tàbá mọ̀ ṣe báyìí o nítorí ká máa ṣe yìí táwọn èèyàn bá ń ṣe tán bá ń bọ́ bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ràǹkómi jẹ qalla dhahru àwọn nǹkan rànkúmí tá a máa gùn dábàá wa kò ní pọ̀ mọ́ o gbogbo ń tágùn lájẹ tán o walakin ṣùgbọ́n ànábì ud'uhum bi fadli azwadihim àwọn nǹkan tí wọ́n jẹkù nínú oúnjẹ wa ànábì ò ṣe ní kí wọ́n kankó wa thumma ud'u Allah lahum 'alayha bil baraka kó wa bẹ ọlọ́run ọba sí kó ní kí àlùbáríkà ọwọ́ la'alla Allah an yaj'ala fi dhalika al-baraka bóyá ọlọ́run ọba a fi àlùbáríkà sí àbí pínyà ní ó dájú pọ́lọ́run yóò fi àlùbáríkà sí faqala rasulullah sallallahu alayhi wa sallam anáyíbá ní na'am a ah, òdodo mà lọ́rọ́ rẹ̀ wọ́n ọmọrù ẹ̀wọ̀ bí mọ̀jíza sí mọ̀ rínú mọ̀jíza tọ́lọ́mọ fún àwọn ànábì ọlọ́run ọba ìmọ̀ ń bá challenge wa tó bá bá challenge wa wọ́n sì torí ṣe àmọ́ karama tọ́lọ́mọ fún ẹni tó jẹ́ mùsùlùmí tó dúró déédé tọ́lọ́mọ fi pọ́nlé tó bá challenge ẹ̀ kò ní rí ṣe mùjíṣe karama wá pẹ̀lú challenge kan wá kan pèèyàn níjà pé ọyá ẹsọ pé kójú rọ̀ nísìn kò wá ní ìní ọyá òjò máa rọ̀ àà irọ́ irọ́ so karama ni máa ń wá báwọn àìmọ̀jíza àwọn ànábì ọlọ́run onímọ̀ ń wá báwọn karama tó lọ́n bá ṣe fáwọn ẹni àwọn tó bá jẹ́ ẹni tiẹ̀ kò wá pẹ̀lú challenge ike ọ̀ya ẹ̀dà ìṣọ́ pé kójú rọ̀ dá irọ́ òjò lè rọ̀ tó bá wù ọlọ́wọ́n ọba dé àmọ́ títí àwọn anábì ọlọ́wọ́n ọba àwọn ọbẹ̀ lọ́wọ́n nǹkan yìí ó sì ṣe tó anábì sallallahu alaihi wasallam fàdá àbínà tọ̀ín fàbàsọ̀tọ̀hù anábì wa ní kí wọ́n mú àwọn ìtẹ́ kékeré kan wá ìtẹ́ tó ṣe pé wọ́n fi awọ bí ká ní awọ awọ táwọn fi ń jòkóhùn anabi wa ni ẹmu wa ìgbà tí wọ́n gbé dé fabasatahu anabi wa tẹ̀ kalẹ̀ summa da'a bi fadli azwadihim anabi wa ni ó yẹ máa mú àwọn oúnjẹ tẹ́ jẹ kù ẹni tó bá ní bóyá lápèjúwe bóyá èèyàn ní ráìsì àjẹkù kan àbò tí ẹ ní ẹwà kátó jẹkù àbí búrẹ́dì kan tí ọ̀hún fúnra fi pamọ́ síbi kan ẹ máa kó wa àbí tó kù tẹ́ ẹ̀ tí sè bóyá tó lẹ́ ẹwà díẹ̀ tó kù tó kẹ́kọ̀ọ́ abẹ́ni tó ní gàrí díà níbi ẹ̀kọ́ gbé wá níbi wá ní kan dájọ́ lápòjú ènìyàn wọ́n bá dájọ́ fàjá àìlẹ̀ rajulu yẹ̀dí òbí kẹfì lọ́rẹ̀ ti tọ̀ wọ́n lẹ́lómi nítẹ́lómi mu wá ní yan gan bí ọwọ́ kan báyìí ọ̀rọ̀ àbúwá pé tó kù ní wọ̀jí al-akhar bí kẹfì tamurin ẹlòmí mú ọwọ́ kan làbídùn bẹ̀rẹ̀ ẹnu tó kù náà ni anábì ń àyè wọ̀jí al-akhar bí ẹlòmí mú kisra wa yẹn ni pé bí ká ní èyí tó ti gbẹ bí èépá tí wọ́n máa ń jẹ àbí kíní kan kísọ̀rọ̀ nọ́sà máa ń pè nǹkan kíkà níbi mọ́sà gbígbẹ hatta ijtama ala nat'in wọ́n wá kó àwọn oúnjẹ yẹn wọ́n wá dájọ́ síbi ìtẹ́hùn min dhalika shay'un yasir kíní yẹn wá mọ níwọ̀n bá díẹ̀ fada'a rasulullahi sallallahu alayhi wa sallam bil baraka anayi ba bẹ̀rẹ̀ wọn sí pé ọlọ́run bá falbarka sí kíní yìí summa qala anayi ba ní khudhu fi aw'iyatikum ẹ lọ lè dà wọn sínú ibi ibi tẹ́ máa ń da oúnjẹ yín sí fa akhadhu fi awiyatihim náà bá gbé ọba lọ lè dà sí tọmọ wọn kálukú lọ lè dà sí tẹ́ níbo oúnjẹ wọn sí kálukú lọ gbé kalẹ̀ síbẹ̀ hatta ma taraku fil askari bi'a kó láwọn láàrin ibi tí wọ́n máa ń tí àwọn ọmọ ogun máa ń dúró sí kò wá ṣẹ́kù àpò kan illa mala'uhu oúnjẹ òun kún gbogbo bẹ́ẹ̀ ni gbogbo bí táwọn fi oúnjẹ táwọn fi oúnjẹ pamọ́ sí bamu, kún bẹ́ẹ̀ bamu, dé bá mú ráìsì dé bá mú ẹ̀wà dé bá mú so oríṣiríṣi sáwà oúnjẹ sáwà dé bámbám tó wá kún sínú àpò wà ogun bá bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ sí ní jẹ́ hatta shabi'u wa yó wa fadala fadlatan kuna àwọn tó sẹ́kù faqala rasulullahi sallallahu alaihi wasallam tọ́ ibi tó wá jẹ́ ibi tó ń jẹ́ rí gẹ́gẹ́ tí Sheikh al Nawawi tó fẹ́ lò tó fi mú hadith wá ní wọ́n ní anábí wá ní ashhadu an la ilaha illallah ìjẹ́rìí pé kò sí ẹnìkan tá a máa ń sìn àyàfi allah wa anni rasulullah àti ìgbà pé èmi anábí sallallahu alaihi wasallam èmi ni anábí ọlọ́run yẹn ni pé tíyan bá ń sin lọ́run nìkan tíyan sì tí wọ́n á pàdé ọlọ́run pẹ̀lú gbólóhùn yìí tó ṣe pé o ò sì níyè méjì lérí rẹ̀ lérí la ilaha illallah àti muhammadu rasulullah tí ò síyè méjì nínú ẹ̀mí yàn anabi ni hijaba aw fayo hijaba anil janna ń tọ̀hún kò ní ṣaláì wà ẹni tí kìnìyàn bá jókòó lẹ́mìí rẹ̀ tó gbà tí ó sì ṣe iṣẹ́ kankan tí máa ń ba kìnìyàn jẹ́ o ní tí ń bọ nínú àlámọ̀rí rẹ anábì ní ẹni yẹn a ní dígàgà rẹ̀ fàlìjẹ́ náà kódà tó bá ṣe pé hadith mi náà bá ń bẹ tó ní tẹ́nì yẹn bá ní àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọlọ́run ní kó jìyà rẹ̀ àmọ́ ti ní nǹkan tí kì í mú wọ náà kí ni nǹkan náà òun náà ni tawhid tawhid àti

kí o tún wá gbà anni rasulullah ike ló jíṣẹ́ olorun ọlọ́run al-imanu bima jaa bihi wa tasdiqu bima akhbara wa wẹ̀nẹ̀ wa wẹ̀nẹ̀ wa intiha amma nahanihu wa zajara ètí ń jẹ́ muhammadu rasulullah ẹni tí kàn yá wa an yu'bada allah illa bima shara'a wala yu'badallahi illa bima shara'a nǹkan tí ń jẹ́ muhammadu rasulullah nù tí nǹkan yẹn bá pé tí yẹn gbà pé anabi sallallahu alayhi wa sallam olólọ́wọ́n bá rán tó bá kan náà ẹ̀sìn tó bá fún wa náà lè yàn máa sìn tó bá sì ní àsìn náà lè yàn sì máa sìn tó bá kan náà tó bá ní a máa ṣe èèyàn jìnà sí ọ wà ní sinọ́hùn àfọ̀nà tí anabi bá gbé ìsinọ́hùn ń tọ̀hún ti kọ́kọ́ ní àǹfààní wíwọ àlìjẹ́nà lọ́wọ́ tó bá tiẹ̀ ní kùdìẹ̀kùdìẹ̀ ohun tí wàá lè jíya rẹ̀ yóò wá padà wá rí ìkẹ́ ọlọ́wọ́n ọba àárí bí tawhid bó ṣe lágbára tó báyìí subakana hadith itban bin malik radiyallahu anhu wa huwa mimma shahida badran wọn ní sahaba yìí ó wà lára àwọn tí wọ́n jagun badar qal ó ní kuntu usalli li ó lè mọ́ máa ń kírun fún àwọn ìjọ mi nínú Bani Salim wa kana yahulu bayni wa baynahum wadin ó ní odò kan bí ká ní arọ́rọ́ kan ó wà láàrin wa idha ja'atil amtar tí òjò bá ti rọ̀ fayashuqqu alayya iktiyazuhu ìmọ̀ ń ṣòro gbà láti gbà fún mi kébàlẹ̀ masjidihim níwájú mọ́sálásí wọn sì ní bí àbàtà ń wà tòkútòjò bá ti rọ̀ gbogbo ó sì pèsè pèsè ní ilé kọjá mọ́ fàjí ìtòrọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam olóhùn wa bá nàbì faqultu lahu wọn wá sọ fún ànábì pé inni ankartu basari pé ah, ojú mi kò mọ rí na dáadáa ankartu basari ojú mi máa na da'ifa basari ojú mi lẹ́yìn kì í rí na dáadáa wa inna alwadi alladhi bayni wa bayna qawmin yasil idha ja'at al-amtar ṣe rí arọ́rọ́ yìí yẹn ni pé àbàtà yìí tó bá di kójú rọ̀ omi ọmọ sàn níbẹ̀ ìnírí fi kọjá mọ́ omi òkun bẹ́ẹ̀ fàyẹ̀ṣùkú aláyà ìṣìyàzù àti kọjọ́ lágbára fún mi wàwà dìtù annaka ta'ti ó sì wù mí kí wà nábì kọ wá fàtúsọ́lì fi bayti makanan attakhidhu musallan fi kọ wá sílẹ̀ mi kọ wá bá mi kírun ní àyíká tí mo ń ṣe tí ń ṣe mùsọ́lá tí mo ti máa ń kírun bẹ́ẹ̀ faqala Rasulullahi sallallahu alaihi wasallam anabi wa ni sàáfù àìlú máa ṣe bẹ́ẹ̀ ẹni kí máa wá máa wá bọ̀ kírun bẹ́ẹ̀ yẹn ni pé ẹnìyàn láǹfààní láti lè lọ sí mọ́sálásí mọ́ pẹ̀lú excuse tó ní ọwá lóhun tí wá níbì kan tóhun ti fẹ́ máa kírun ní agbègbè òun tọ́ famáda àlẹ́yà ẹni fàáda àlẹ́yà rasulullah sallallahu fàgádà àlẹ́yà rasulullah ọlọ́nàbí wá bá àwọn oníjọ́ kejì wà àti Abubakar radiyallahu anhu ba'da mashtadda an-naharu lẹ́yìn ìgbà tí ọ̀sán tó ti pọ́n wa ista'dhana Rasulullah sallallahu alaihi wasallam ànábì bá wá yẹni pé ànábì bá ànábì wá wá yẹni pé lásìkò yìí tó bá ní pé ishtadda an-nahar mana irtafa'ati ash-shams òun ti ga sókè yẹni pé ti wà ní àsìkò duha wastazana rasulullah sallallahu alaihi wasallam anabi wa wáyọ̀ndà ẹni pé sálámà onísíkò ń wọlé fa'adhintu lahu mọ́ ní kánàbí wọlé walam yajlis kọ́lá anabi ó jòkó hatta qal anabi wa ni aina tuhibbu an usalli min baytik níbo lọ fẹ́ kí n dókin ti kírun fa ashartu lahu ila al-makan alladhi uhibbu an yusalli fi mo wá tọ́ka mo fẹ́ kánàbí ó dúró kó ti kírun fàkọ́mà rasulullah sallallahu alaihi wasallam ìbá dúró síbẹ̀ fàkẹ́bàrà wasafafna ó sì takbírọ̀ àwọn tó wà rọ́wà wúlẹ̀ rẹ̀ fasọ́lá rọ́kàtẹ́yìn ó wá kíráka méjì fún wa súnmẹ́ sallama ó wá sallama wa sallamna hina sallama àwọn náà sallama bá sallama fàḥabastuhu ala khaziratin tusna'u lahu lẹ́yìn náà mo wá ní kánàbí sallallahu alaihi kó jẹ oúnjẹ tí a ṣe fún fasami aludar anna rasulallah sallallahu alaihi wasallam fi bayti làwọn èèyàn bá gbọ́ ìyẹn ni pé àwọn èèyàn gbọ́ láwọn ará àdúgbò wípé anábì máa wá sílẹ̀ ni fathaba rijalun minhum àwọn èèyàn bá dà wá minhum hatta kathura rijalu fil bayt tó fi pé àwọn ọkùnrin wọn pọ̀ àwọn èèyàn kó sínú lé ni faqala rajulun lọ́kùnrin kan bá sọ pé ìpé ma fa'ala malik láwọ́rọ̀ kí ló dé àmàrí ah, maliki kí ló ṣe malik tààrí faqala rajulun ọkùnrin kan ni dhalika munafik munafiki ma ni la yuhibbu Allah wa rasulahu kò fẹ́ràn ọlọ́run kò fẹ́ràn òjíṣẹ́ faqala rasulullahi sallallahu alaihi wasallam anábíwá dá ló pé láti kúrò náà rẹ̀ má sọ bẹ́ẹ̀ allah tara qala la ilaha illallah so ibi tí Imam Nawawi rahimahullah wọ́n fẹ́ fi lo hadith yẹn gangan pẹ̀lú kó wọlá tó kéwọ́n rẹ̀ àmọ́ síwájú ká tó kú níbi eléyìí ẹ rí i pé hadith ta sọ yìí arákùnrin ni pé yẹni sọ̀hábà yìí wọ́n bá nàbì sallallahu alaihi wasallam wọn náà ní Uthman bin Malik wọ́n bá nàbì sallallahu alaihi wasallam pé ká nàbì ọwá yẹn náà fìlà nínú ilé òun náà sì wá síbẹ̀ so irú eléyìí ó túmọ̀ sí pé èèyàn náfìlà nínú ilé ní ẹ̀kọ̀ọ̀kan ìmẹ̀nà àfàtàn ibẹ̀ ìmẹ̀nà àfàtàn ní pé nù khasatan bin nabi sallallahu alaihi wasallam anábì nìkan ni torí pé àpadà rí pé sọ̀hábà míì wọ́n tó ń pò wọ́n náà pé ọba ń kírun lè ní ààrí ṣùgbọ́n àìsí rí ohun a pé anábì sallallahu alaihi náà ni ìyẹn wà fún pé kí wọ́n fẹ́ mú pé tí ma kírun ní kí wọ́n lè invite ẹnìkan kọ́kọ́ wá bá ń kírun ń bẹ̀ so n tí àwọn àfáìsì tó ń ṣe lálàyé lórí ọ̀rọ̀ yẹn lélẹ̀ yìí bí tí Imam Nawawi rahimahullah tó wá fẹ́ lò gangan tó ń ní pé ìgbà tí wọ́n ní àwọn òrí Malik àwọn kan wá ní mùnáfìkí ní Maliki Ànábì wa ní káì ẹ̀mọ́ gbígbẹ̀ mọ́ Allah tarahu qala la ilaha illallah yabtagi bi dhalika wajhi Allah ṣé ẹ gbọ́ rí ni kó sọ pé la ilaha illallah tó yẹ pé wíwí tó sì wí yẹn kò wí nítorí nǹkan kan tó tọ́lọ́run ló fi wí ṣẹ́yìn ọgbọ́ rí ni bẹ́ẹ̀ ni faqal wọ́n sọ pé ah Allah wa rasuluhu a'lam wọ́n ni ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ bí a àmọ́ ọ̀fẹ́ràn ọlọ́run ọ̀fẹ́ràn nàbí wàlá hadithahu àwọn èyí sì rí ọ̀rọ̀ rẹ̀ sí nǹkankan illa ilal munafiqin munafiki làwọn rí sí faqala rasulullahi sallallahu alaihi wasallam anábì wa sọ fún wa pé fa inna allaha qad harrama ala an-nar man qala la ilaha illa allah yẹtẹ́gì bí dhalika wajha Allah anábi sáfẹ́ nílẹ̀ fún wa pípẹ́ ẹ̀ka ẹnu yín kò kúrò níbi kẹ́pẹ́ mùnáfìkì anábì ní pé ọlọ́run wa subhanahu wa ta'ala ó ṣe é léèwọ̀ fún iná ẹni tó bá wí la ilaha illallah tó pé wíwí tó sì wí hun yabtaghi bi dhalika wajha Allah ó wí ó fi so ibi ni ó ti mọ̀ pé ìṣàrí máa gbé ìdájọ́ lé mùsùlùmí lérí ó lè ó lè ẹwà Nabi sallallahu alaihi wasallam ń sọ àwọn èèyàn lára gangan ẹwà anábì sí ń sọ àwọn èèyàn lára pé ẹ fara yín balẹ̀ ẹ má sáré máa gbé ìdájọ́ láàrin èèyàn lérí mọ́ a ní kò sí wàhálà fún ọlọ́dọ̀ ọlọ́run ọba gbà tí wọ́n bá rí èèyàn pé mo ṣe rí ẹni yìí ah mùsùlùmí nì lójú tèmi ó ti yé báwọn pé mùsùlùmí nì má ní kí ló dé ní ti mọ mọ̀mọ́ nù mi ì mọ nǹkan kan mọ́ tó sọ di kékeré ah mùsùlùmí ní jẹ́ ń kírun ń gbáwẹ̀ tí mo rí sínú tó wá ní ẹ síkò ní máa síkò ní máa síkò ní máa síkò ní máa àwà ah, ìwọ̀n kàn mí tí mo rí náà nù ọ̀wá sẹ́nìkan tó sọ pé tíyàn bá dájọ́ pẹ̀lú tíyàn rí ikú yẹn sàgbákò lọ́dọ̀ ọlọ́run kò sí àfáàsúnà tó wí bẹ́ẹ̀ kí o ṣe mistake pé ẹni tó ń jẹ́ kéfèrí lọ́dọ̀ ọlọ́run kí wọ́n wá òpin tọ́rùn sí ọ ni pé ah mùsùlùmí ni òun ní àmì tó bá dán lójú tí wọ́n náà mọ̀ pé á ah, kèfèrí lélẹ́ yìí àbí á ah, ìdá ìwà kèfèrí lélẹ́ yìí ọba ń kọ́ ọmọ ní hmm, mi ò lè sọ nǹkan nípa mi ò mọ̀ pé kèfèrí náà tí wọ́n náà tẹ́mi rí ọ̀wá gbà pípẹ́ nìyẹn pé tí ń ṣe òun kèfèrí ni kó sì lè mú wọn náà tó bá kú ẹni tí ò bá ládì sọ́kàn pé kẹfìrí kẹfìrí tí òun náà gbà tí ó gbà nínú ìlú rẹ̀ àwọn ṣàkàfí kófìrí hìn àbí tiẹ̀ sí èmi ti gbé àti kẹfìrí wà láàrin eré yìí tó pọ́ sì dán lójú pé níta ń ṣe yìí tó sọ́wọ́n di kẹfìrí ni ah òun ni wàhálà alẹ́ ń tó mà nítorí náà náà náà ní bó ṣe rí náà ló ń sọ kí wá ní tiẹ̀ sẹ́wà nẹ́sọ̀ náà sọ́lá ló ṣe ń sọ àwọn sọ̀hábà lára pé kí wọ́n sá jòkó ara wọn jẹ́ alẹ́lú wa ń fún ẹlá wa ń fún ẹnìyẹn ní excuse oríṣiríṣi wípé ṣé kò wí láìlá ilá ọlọ́hùn rẹ̀ ni so àwọn sábà ní àwọn ọmọ alẹ́lú tó ti bẹ́ẹ̀ náà ẹ̀sá ju kọ̀ra yẹn jẹ́ so tó bá ti wí láìlá ilá ọlọ́hùn tó ikú tó sì wí yẹn tó tọ́ ọlọ́run tí ó sì sin kankan tó wó láìlá ilá ọlọ́hùn yẹn so ọ̀rọ̀ rẹ̀ ó wà lọ́dọ̀ ọlọ́run ọba عتبان بكسر العين المهملة وإسكان الثاء وإسكان التاء المثنات يعني طول ما ميتون يوم ميجي فوق وبعدها باء موحدة لين باء طول ما مكان الخزيرة هنا بالخاء المفخمة أبي المفا المعجمة يعني بالخاء ما منيوكي والزاء hiya daqiq yutbahu bisham wọn náà pè ní daqiq ìyẹn ni pé daqiq ní ibi ká ní kéèyàn ó po mọ́sà àbí kéèyàn ó po fúláwà daqiq kéèyàn wá fi sham orí mọ́sà náà nù fúláwà àti àbí ká nílò pọ́pọ́ fún káwọn àbí sí papọ̀ so wọ́n ní nǹkan tí wọ́n pèpè àkàlẹ̀ fanabi sallallahu alaihi wasallam bí kò jẹnu náà ni wọ́n fi ṣe ànábì ní àlejò faqal thaba rijalun وقوله ثاب رجال بالثاء المثلثة تطلب من تلوكي أي جاءوا واجتمعوا يعني كما قوى وقبجوا سلي يعني لا توا قد النبي صلى الله عليه وآله وسلم وعن عمر بن الخطاب رضي الله عنه قال عمر بن الخطاب أصبيك لقدم رسول الله صلى الله عليه وسلم بالسبي wọ́n ní wọ́n mú wábà nẹ́bí sallallahu alaihi wasallam fún lábí sallallahu alaihi wasallam ó dénjọ́ kan lè sábò yìí ó kó àwọn ẹrú látòrò ogun ó kó wọn dé wa idha imra'atun mina as-sab'i lára àwọn tó wá kó dé lójú ogun obìnrin kan wà ń bẹ obìnrin yẹn wá ń rìn káàkiri jẹnẹjẹnẹjẹnẹjẹnẹ idh wajadat sabiyyan fi sab'i akhadhathu ọkàn rí lókìkí lórí ọmọ kékeré kan lára àwọn tí wọ́n kó lẹ́rú kásáré gbé ọmọ òun ni bó ṣe gbé báyìí fàálìsà kọ́tì fún bíbá tìyà ó sáré ó di máyà ó ju ọmọ òun máyà wà áwùdọ̀ àti òwú fàárdọ̀ àti òwú wà bẹ̀rẹ̀ sí ní fún ní ọ̀yà fàkọ́lá rasulullah tọ́ọ̀rẹ̀ hátàwálà dáàfin náà ó sì ju ọmọ rẹ̀ sínú náà sírú ọmọ yìí só lè ju ọmọ rẹ̀ obìnrin yìí só lè ju ọmọ rẹ̀ sínú náà bó ṣe wà yìí nígbẹ́ tó sáré di ọmọ rẹ̀ tó sáré di máyà tí ń fún lọ́yàn ṣé ó lè fojúlẹ̀ kó sì ju ọmọ òun sínú náà bàtà náà di ibi àwọn sàhábà kúlìnà la gbogbo wa ní rárá rárá o ìpè a kò lè ju ọmọ yìí sínú náà wàláhì ó ní kúrò àgbà wọn sọ pé ah kò rọrùn àwọn fọlọ́wọ́n bá búra faqal anábì wa sọ pé lallahu lallahu arhamu bi ibadihi min alihi bi waladiha anábì ni ọlọ́wọ́n bá subhanahu wa òun gan ó sí ẹrú rẹ̀ yẹn pé ìmọ̀ ń sànú ẹrú rẹ̀ ìmọ̀ ń sànú ẹrú rẹ̀ ìmọ̀ ń sànú ẹrú rẹ̀ ní wàlàdí ẹ̀ẹ̀nẹ̀ lọ́lọ́hùn pé ọlọ́wọ́n ọba arhamu bí wàlàdí ha ó mọ ẹ̀yà lọ́lọ́hùn ọlọ́wọ́n ọba anabi sallallahu alaihi wasallam ó ní lọ́lọ́hùn arhamu bí ibadihi wípé ọlọ́wọ́n ọba ó lànú fún ẹrú rẹ̀ wípé ọlọ́wọ́n ọba ó lànú ẹ̀rú tó dá min áàdì ibi wà ládìá ju obìnrin yìí lọ bó ṣe láàánú ju ọmọ rẹ̀ lọ sí ọmọ rẹ̀ yẹni kí bóbìnrin ṣe ń láàánú ọmọ rẹ̀ sáré di máyà yìí Allah subhanahu wa ta'ala àánú rẹ̀ ó ju títí obìnrin yìí lọ tó ní ẹ̀dá ẹ̀rí pé obìnrin kò fẹ́ kí ìnira kankan kó kan ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala kò yí fẹ́ kí ìyà ìnira kankan kó gàgùn sí àwa ẹrú rẹ̀ àmì tó bá fẹ́ fún ara rẹ̀ fa ìyà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun ni òní gbọ́n tọ́lọ́wọ́n ọba bá wí ẹni tó bá ti fẹ́ fọwọ́ ara rẹ̀ fa àánú lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun ni ọmọ tẹ̀lé tí ọlọ́wọ́n ọba bá sọ so ní tí Al-Imam An-Nawawi rahimahullah tó fẹ́ mú wá ń bi àdéhìsì yìí òun ni kó dá lójú ike ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní al-qiyamah náà ni ọlọ́wọ́n ọba máa ń sọ wa ṣe tó dájú kúnlọ́ ní kọ́mí ènìyàn kó ní tètè yá tọ́ ìlànà tí olúwa bá sán kalẹ̀ fún láti pé kó fi lè rí àánú wọn náà عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم رأنا بصبعي بي لما خلق الله الخلق باتي الله ما بعد داتا كتف في كتاب أو أقوى سنتركا فهو عنده فوق العرش tíra yẹn bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lókè àlẹ́ ara ṣe ẹ o ara àwọn aya ara àwọn hadith tó fi mọ̀ọ́mọ̀ pé òkè àlẹ́ ara ṣe náà ni olùwọ́ba wa fàwọ́ indahu fọ́ọ̀kọ̀lẹ̀ àìṣì tíra yẹn bẹ lọ́dọ̀ ọlọ́run lókè àlẹ́ ara ṣe kí ni bẹnu tíra náà inna rahmati taghlibu ghadabi yẹn ni pé àánú èmi ọlọ́run ìkẹ́ mi ó borí ìbínú mi yẹn ni pé mi ọlọ́wọ́ ọba mo nífẹ̀ẹ́ sí kí n máa kẹ́yànjú kí n bínú sí lọ àmì tó bá fẹ́ wá ìbínú òun ni ó fọwọ́ra rẹ̀ fa ìbínú ọlọ́wọ́ ọba òfìrí wáyàtìn níbi àgbàwá mi ó ní ghalabat ghadabi yẹn ni pé ìkẹ́ ìmí ọlọ́run ọba ó ti borí ìbínú mi nífìrí wáyàtìn sabaqat ghadabi yẹni pé ìkẹ́ ìmí ọlọ́run ọba ó ti ṣáwájú ìbínú mi muttafaqun alayhi Bukhari àti Muslim náà gba hadith náà wá ó ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkẹ́ rẹ̀ ó ti pọ̀ jù tó palẹ́ ṣe kalẹ̀ fún ọmọ ẹ̀dá mẹ́niyàn ó pọ̀ tayọ kí ọmọ já àwọn ènìyàn lọ́kàn kú níbi ìkẹ́ ọlọ́run ọba so bákan náà ẹni ànìwò látọ̀dọ̀ wọ́n fi rẹ̀ Abu Hurairah bákan náà tó gba hadith wá قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلون بطا النبي صلى الله عليه وسلم جعل الله رحمة مئة جزء يعني قلون بدا عنه أتي كيري أقومي قلون لون بدا فأمسك عنده تسعة وتسعين أو في صدر أراري أقوم ديالو كان 99 لو صدر أراري وأنزل في الأرض جزءا واحدا أو في كيكا سوري فمن تلك الجزء lára ìpín kan wò yàtàrá ṣàmùn alẹ́kọ̀láìk náà ni àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn lára fi ń ṣàánú ara wa gbogbo ẹni tó bá lórí lójú anú ní ma ń ṣàánú yàn ní ma ń kẹ́yàn ìkẹ́kàn nínú ìkẹ́ ọlọ́run ọba ni. ata tarfa'u dábẹ̀tú ṣàfihàn kọ́dà ara ìkẹ́ náà ara anú náà òun náà ló bá dábàá àwọn ẹranko wọ́n sì máa gbé ẹsẹ̀ rẹ̀ sókè anwalẹ̀dì ha kò ní fi tẹ ọmọ rẹ̀ khashiyatan an tusibahu kò ní fẹ́ kí ẹsẹ̀ ń kó tẹ ọmọ àwọn mẹ́lẹ̀ kọ́ máa ní lára kọ́lẹ̀ wo tí àwọn adìẹ tí bá ń tẹ̀lẹ̀ adìẹ tó bá ń bí ọmọ yóò sì máa yẹ ẹsẹ̀ wọn kò ní fẹ́ kí ẹsẹ̀ wọn kó tẹ ọmọ rẹ̀ wọn mẹ́lẹ̀ gbogbo eléyìí ara àánú tọ́lọ́wọ́n bá fi sí i ilé ayé nù nítorí ń sọ fún wa ní pé ọlọ́run subhanahu wa ta'ala àánú rẹ̀ pọ̀ lórí àwọn ẹ̀dá mẹ́nìyàn tó bẹ lè mú èèyàn tí ọ̀rọ̀ yẹn bẹ lè wá kángo sí ìyà lọ́dọ̀ ọlọ́run tó pé èèyàn ṣiṣẹ́ buhari fa tó fi bọ́ọ̀lù wa ní ọ̀wọ́ náà ó tún wọn mọ̀ pé òun lòun ṣe bá bá ńlá sí i òun ṣe pẹ̀yányán ni nígbà tí ẹ fi mà ẹ̀wọ̀ ọlọ́run bá ní tó bá ṣe iṣẹ́ rere kan wọ́n wà nìkan fún ọ mẹ́wàá tó bá ṣe iṣẹ́ rere kan péré wọ́n bóyá ọkàn wú ẹnìkan sọ ní ìsìn ọkàn bú ní kíní kan ọkàn bú ní nǹkan pé nǹkan bọ́ àbúrò ẹnìkan ti ń ṣe láti ti ń gbé nǹkan bọ̀ tó jágbàlagbà ẹgbẹ́ wẹ́jẹ́ máa ń gbé olúwa ní nǹkan kí nìkan kọládá mẹ́wàá fún ọ àbíyàn ti ẹ̀kírun àbíyàn ti ẹ̀skáàrù tó bẹ̀rẹ̀ ṣe ọ̀kan péré ládá mẹ́wàá nù ọlọ́run wá ní àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ó ṣe dáadáa sí ìyàwó rẹ àbó ṣe dáadáa sọ́kọ rẹ ọlọ́run ní ẹ̀kọ́ ládá fún ẹ̀yọ̀kan péré náà lè dáadáa ẹ̀yọ̀kan tó wá pẹ́ ọ̀kan lọ́wọ́ sí kódà kò kàn sọ̀rọ̀ rẹ lásán jáde lẹ́nu báyìí àbí kò tiẹ̀ rẹ́rìn kò tújú ká sọ́kọ rẹ àbí ìyàwó rẹ lé ẹ̀rín lásán ọlọ́run yẹn kọ́ ládá mẹ́wàá kalẹ̀ fún un ládá mẹ́wàá ọlọ́run wa ní tó bá tún wù òun tún lè sọ di seven hundred iṣẹ́ yẹn ọ̀kan péré nu o ọlọ́run tó bá tún wá wù òun tún lè wá sọ di àdọ̀ ẹ̀fà ń tí ò tiẹ̀ ní ní iye tó pọ̀ lọ́wọ́ mọ aburú rẹ̀ ó ti wá ju dáadáa rẹ̀ lọ tó tọ̀ ń fi wá padà wá wọ iná àà ó tọ̀ ń ṣe bó ti kọ́dẹ̀ tó yẹ pé asábùlẹ̀ àárọ́ọ̀fì ni àwọn tó yẹ pé ọlọ́wọ́ ọkọ̀ jù wọ́n wọn ò ní wọ náà wọn ní wà lè jẹ́nà wọ́n wà níwọ̀n tó wọ́n sí àwọn làwọn tó ṣe pé gbàtọ́lọ̀ ń wọn iṣẹ́ eré wọn tó wọn iṣẹ́ ẹbí wọn ó ṣe dédé ara wọn iṣẹ́ eré 200 iṣẹ́ ẹbí 200 lápòjúwe làtọ́ scale rẹ̀ ó túmọ̀ sí pé ẹni iṣẹ́ eré mélòó ló ṣe ìṣẹ̀rì 20 péré ó ṣe aburú 200 so ẹ tún rí pé náà ni ẹni tí ọ̀rọ̀ rẹ̀bẹ̀lẹ̀ irú àwọn tó wá jẹ́ báwọn náà tọ́lọ́n bá tẹ̀tẹ́ nìyẹn bá wá rí sí lásìgbò àbí wọ́n ni máa ń pè hmm. tó rí sí lásìgbò tó rí fìtínà ọlọ́wọ́ padà sí lásìgbò ọlọ́wọ́ padà wá sí kíni yóò padà wá ní kí ọ̀rọ̀ rẹ̀ kọ́ kángo sí àlìjánà àmọ́ ẹni òun náà lọ́wọ́ mọ̀ pé àà nǹkan lè báyìí fún kiri yìí hmm. kódà ẹni tó wọ àlìjánà ọlọ́wọ́n ọba bóyá padà kan ẹni tó wà jẹ́nà lọ́tọ́ pé wọ́n scale iṣẹ́ rẹ̀ wá ní pé iṣẹ́ rẹ̀ pọ̀ ju aburú rẹ̀ lọ ọlọ́wọ́ sọ pé iṣẹ́ rẹ̀ ló ṣe náà lànà fi ní pé ẹnìkan kan ò lè wà jẹ́nà àti pẹ̀lú àánú ọlọ́run ọba pẹ̀lú ráhìmà ọlọ́run ọba ni ráhìmà ọlọ́run ni torítọ́ lọ́ba ní ká wọn gbogbo sẹ́rẹ̀ rẹ̀ tó sí tọ́wá ní ẹyọ ojú kan fi wọn fi wọn ojú wọn kan tẹ ogbó sẹ́rẹ̀ ohun ti ní yóò tẹ ogbó sẹ́rẹ̀ ohun lọ́lẹ̀ mùsùlùmí náà wájú pé mo wá wò pé àṣẹnu ìkẹ́tọ̀ kẹmi lójú lásán oúnjẹ tí mo ṣe lọ náà ní tó ti rí báhùn náà wà jẹ́ náà dé tó náà ní ẹni tó bá di pọ́rọ̀ lè lè kángo sí ìyá ọlọ́run ọba wà láwọn tó ṣe bó ti lọ́dọ̀ ọlọ́run òfèrè wáyà níbi àgbà wá ó ní inna Allah ta'ala oní olúwọba subhanahu wa ta'ala azza wa jal oní inna lillahi ta'ala mi'atan rahma olúwọba rahmatin olúwọba ní àwọn ìkẹ́ ọgọ́rùn-ún ìkẹ́ tó olúwọba dá anzala minha rahmatan wahidatan bayna al-jinni wal-ins ẹyọ kan péré ló wá fọ́nká náà ló jù kalẹ̀ sáàrin èyìn àtàwọn àlejẹnú wal àwọn dábà ń fi àyáwọ́ wẹ̀lẹ̀hàwám àtàwọn dábàá tó pàwọn máa ń fò pẹ̀lú yẹ fàbí yàtà àtọ̀ fún náà làwọn fi máa ń sànú ara wọn wọ́n bí yàtà rọ̀hàmún náà máa fi ń kẹ́ra wọn ẹ̀rí ẹyẹ yóò sì fò lọ fún yóò lè wá nǹkan tí ó jẹ wa tó bá rí nǹkan tí ó jẹ nǹkan wá ní jẹ yóò wá gbé fọmọ rẹ yóò wá wọn fún ọmọ rẹ jẹ pẹ̀lú ẹnu rẹ wọ́n bí yàtà àti fún wáṣ وأخر الله تعالى تسعة وتسعين رحمة الوباء الشيء واللولارا عادون أقول دي أيوكان يكون نيتنايك يرحم بها عباده يوم القيامة يوبي سانو àwọn ẹrù tó bá jọ gbin alkiyama ẹwọ kan ọlọ́wọ́ bá kìí ṣe ọba tí ma ń yẹ tó bá lóhun ó se ẹni tí ò bẹ́ẹ̀ lè kó sínú kẹ́ ń tọ̀ ń fọ́ ara rẹ̀ fà tí sì máa ń kó irú búbá yàn jù ó náà ní ẹbọ ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ìṣekúfúrú pẹ̀lú ọlọ́run ọba kí wọ́n mọ̀ dáàmà kí wọ́n mọ̀ ṣe náà ni a fi ń pariwo pariwo pariwo pariwo pariwo nípa ẹbọ fáwọn èèyàn káwọn èèyàn lè já ẹwọ́ kù níbi ẹbọ ẹni tó bá ti mọ́ níbi ẹbọ ọ̀rọ̀ rẹ̀ sẹ́pẹ́rẹ́ díẹ̀díẹ̀ ló kù fún díẹ̀díẹ̀ ló kù fún so kọ́lọ́n kọ́mọ́ṣá sànú fún wa gbogbo bàbá olóńdè bàbá onípàrọ̀ bàbá lásòkọ́lé àsòkọ́dì wàláì lásìmù so ewu tí ó ewu téèyàn ní bọ́m̀bẹ̀ láìláì náà ni ìṣìtáni wá lọ́mọ fẹ́lòmí ọlọ́mọ ọlọ́mọ bẹ́ẹ̀ sí ń sọ ní ọmọ ní ọmọ tí wọ́n dákàmà yìí gẹ́ ọmọ tí wọ́n dákàmà nígbà fi ń sọ́ra inú oyún náà orípò ń fi sínú náà láti inú oyún rẹ̀ náà ló ti ń fi sára àbí àwọn ẹgbẹ́ rẹ̀ náà tó fi kínú sára tó tún kú tó tún tú lára lẹ́yìn ìgbà tó kú tán kò sí ní ká tó bá rẹ̀ ọ́ o ṣe ní kọ́ká rẹ̀ mọ́ sí ọ́ pẹ̀lú oúnjẹ rẹ̀ pẹ̀lú pàró rẹ̀ so òun ni pé ẹ ti ṣe táàrin ṣe ìtọ́n lọ́kàn kó sí ló lọ́mọ́bẹ̀ fáwọn èèyàn láti lè fi kó erigun báwọn èèyàn so kọ́lọ́nkọ́ wọn ṣàlàwà níbi gbogbo àwọn aburú yìí wàrọ̀wá muslim aidan imam muslim onatungba hadithi wa min riwayati salman al-farisi إنه حديث أثر يعني كنه رواية سلمان فارس رضي الله عنه قال وني قال رسول الله صلى الله عليه وسلم إن النبي صلى الله عليه وسلم سبايك بي إن الله تعن لله تعالى مئة رحمة وني لو با إكوغون وني لو با ني فمن رحمة يتراحم بها الخلق بينهم أرى كينا نلا وين ما في ما في سنوارا ẹlòmí ò ní àlàgbàjá olójú àánú ah tí nǹkan bá ṣe yẹn báyìí ó dàbẹ kó òun nǹkan ṣe ní sọ ara ìkẹ́ ọlọ́run ọba ni nínú ló fà tí ìjọ tí ọmọ anabi sallallahu alaihi wasallam ẹ ọmọ Fatima tó ojú rẹ tó gbọmọ ẹni tẹ́mi rẹ ti kó kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ tí omi wá ń dà lójú anabi sallallahu alaihi àwọn sọ̀rọ̀ àwọn bá anabi pé ah anabi ń sunkún ni anabi wọn ni hadihi rahmatun ìkẹ́ni àánú lélẹ́yìn jẹjẹ ha subhanahu wa ta'ala fi qulubi ibadihi wa innama yarhamu Allahu ibadahu ar-rahimin ipe ìyẹnì bẹ́sẹ̀ tí tí omi ń bọ́ lójú mi yìí àánú ni àánú tọ́lọ̀ ma ń fi sínú ọkàn àwọn ẹrú rẹ̀ ni àmọ́lọ́wọ́ bá yóò sànú ẹni tó náà bá ma ń sànú fẹ́nipẹ́ni tó ipé tí nǹkan bá ṣèyàn àárọ̀ wọ́n ní ìkẹ́ náà lè Abu eh, Salman Farisi ó ní ọlọ́run bá fi kan sílé ayé wà tẹ́sẹ̀rí wà tẹ́sẹ̀rí wọ́n lè yọ ọmọ kìyàmà ó ní 99 yòókù òdìjọ́gbìn dàl kìyàmà kọ́lọ́n tó lò pẹ̀lú wa wọ́n fi riwaya ti níbi àgbọ́wámi ó ní Allah ta'ala khalaqa yawma khalaqa as-samawati wal ard ó ní ọlọ́run tó dá sánmà tilẹ̀lẹ̀ ó dá mi àtàrọ̀ ahmed ó dá ìkẹ́ ọgọ́rùn-ún anú ọgọ́rùn-ún ló kullu rahmatin tibah tibaqu ma bayna as-samai wal ard ìkẹ́kọ̀ọ́ kan ó tó láti sánmọ̀ gbogbo sánmọ̀ àti gbogbo lẹ́lẹ̀ ó kún bẹ̀ yányán faja'ala minha fil ardi rahmatan ó wá mú ìkẹ́kan ó fi sórílẹ̀ ayé pé ẹ̀ọ̀kan rèé fàbí ya tán ti fún wálìdá aláwọ́lẹ̀dẹ̀ ibẹ̀ náà ni obìnrin tí ma àbí òbí tí ma ń láàánú lérí ọmọ rẹ̀ ìyá ara àánú tọ́lọ́wọ́n bá wí náà ni ìyá ọmọ fi ń lànà ọmọ rẹ̀ wẹ̀lúwà ẹ̀ṣù wà pọ́yìrù báàdù àlàbáàd àtàwọn ẹyẹ àtàwọn ẹranko náà máa fi ń sànú ara wọn fàyídà kí ana yawm al-qiyamah tó bá dijọ́ gbìn al-qiyamah akmalaha bi adi irrahma olùwọ́bọ̀ wa pé ìkẹ́ náà yẹni pé 99 ọlọ́wọ́n wa fi bá gbogbo àwọn ẹ̀dá mẹ́nìyàn ọlọ́wọ́n wa fi bá wa lò sọ ni pé ẹni ntí al-Imam an-Nawawi rahimahullah tí wọ́n ń jẹ́ kó ń yé wa òun náà ni pé ká má já kàn kú níbi ìkẹ́ ọlọ́run ọba tó bá kàn ká má já àwọn èèyàn ní ọkàn kúrò níbi àánú ọlọ́run ọba kẹ́yìn yìí ó ti tán bọ́ káàfìrì lágbájá kẹfìrí lágbájá so kí n tiẹ̀ ó ti wá jẹ pé àwa wí àwa wì náà ló mọ fi ń pèèyàn ní ní kẹfìrí ìṣòro láńlá ní irú nǹkan báyìí so ni pé yẹni bákanáà tí wọn náà ń ṣe àìdá kó yọ ọwọ́ ara rẹ̀ wò kí ó yọ ọwọ́ ara wò ẹ wo bọ́lọ̀ ń ṣe lóhun láàánú wa tó àbí káwa náà ká wá sànù ara wa àánú ara wa tá ṣe kúrò níbi ká tẹ̀lé òfin ọlọ́run ọba ká sì máa ṣe súnà annabi sallallahu alayhi wa alihi wa sallam hada wa sallallahu ala muhammadin wa alihi wa ashabihi wa tabi'ina lahum bi ihsan كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله olùbẹ̀wò mi ẹlẹ́kùn ṣọ́ọ̀bù tí ẹ bá ń kí n lọ tó ń pẹ́ bá kọ̀bí àbí ń gbàgbé ní sàdára pẹ̀lú méjèèjì kí àwọn máa ń pé tí ẹ bá ń ṣe ìfẹ́ pé ìyóò ṣe àtáyá lẹ́kùn báwo ìyóò ṣe àtáyá báwo ìyóò ní ṣe àtáyá. tí wọ́n bá dára kọ̀bílé àbíbà rí kò sígbà tí òun ṣe àtayá ṣáájú rẹ̀ ètò kọ́kọ́ ṣe àtayá tán nítorí pé ní kọ̀bílé òní kéèyàn tó wá sálámà ẹ wà forí kanlẹ̀ ní ẹ̀mejì lẹ́yìn ìgbà tó parí àtayá tán kò wá ní ti sálámà ẹ wà forí kanlẹ̀ ní ẹ̀mejì tó bá forí kanlẹ̀ lẹ́yìn ìjòyè tó máa ń wí níbi ìforí kanlẹ̀ náà ni ó wù mí so tó bá kẹ́jù lè jòkó padà kò ní ṣe àtáyámá lọ́kẹ́ jòkó lásán díẹ̀ yóò wá so òun tó ń pè ní kọ́ọ̀bù lẹ́nu àmọ́ tó bá ṣe pé bàìdí náà ni ẹnìyẹn ló dáràn níta ẹnìyẹn ó ṣe òun ni pé tó bá ti di pé ó ṣe àtáyá tán tó sálámà nígbà tó bá sálámà tán ojú òkùnfún náà ni pé yóò wá forí kalẹ̀ yóò wá jòkó lẹ́ẹ̀mejì yóò wá tó bá jòkó díẹ̀ yóò ṣe àsálámà ìgbẹ́pẹ̀ ní báyìí nù kò ní ṣe àtáyámá sí wallahu a'lam náà. Assalamu alaikum. Oníbẹ̀rẹ̀ ni ló ń Salman Farisi. Salman Farisi, ọ̀kan àwọn sàhábà nàbì sallallahu alayhi wa alihi wa sallam náà ni ó ṣe pé láti ẹ̀lẹ́ fars náà ló ti wá ẹni pé àwọn persian náà ni láti fors náà ló ti wá pẹ̀lú yẹn jìnnà sí ìlú lábáwá òun náà lẹ́nu ṣe pé ó ń wá òdodo káàkiri tẹ̀kú sì gbé lọ́dọ̀ àwọn tí wọ́n ó ṣẹ̀sìn nàṣọ́ra ẹ̀sìn àwọn nasara ó ṣe lóríṣiríṣiríṣiríṣiríṣi tó sì ní àwọn ìtàn tó lágbára nínú islam so òun náà ni ẹni tó ń pè ní salman al-farisi tó fi di pé ó padà wá wá òdodo yẹn dé ìlú maka ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ayé rẹ̀ tó lò ìgbà tí ó gbé lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn pásítọ̀ so kí wàá lè kí pásítọ̀ yẹn òun wá ẹni tí nínú ìmọ̀lẹ́bí tó ti dìde gangan amẹ̀lẹ́bí tí wọ́n máa ń ṣẹbọ ni kò sí pé iná ni wọ́n máa ń bọ̀ sẹ́mi rẹ̀ wá kọ kiri yẹn pé ṣé ẹ̀sìn lélẹ̀ tí mo ṣe pé ń wá òdodo yẹn káàkiri náà ọwọ́ akọ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn Christian wọ́n bẹ pẹ̀lú wọn àmì tọ́kọ́ bá pàdé òun jẹ́ aláboru àfà tó pé tán bá ti gbé sàárà fún gbogbo tán bá gbé fún bí kò pé fáwọn èèyàn ìdá yóò sàmì ẹ̀dá jẹ ni yóò wá ti mọ́lẹ́ wá lo bá kan sílé so Salman Farisi wá rí àṣírí rẹ̀ ìjọ tó wá kú tàyẹn lẹ́yìn ọlọ́run ó ní kìí ṣẹlẹ̀ ọlọ́run kankan pé owó ló dìde bá káyì so àti bẹ̀ ó ti wá tó kó lè tuntun lọ sí ibòmíì tí wọ́n tó wá tó fún onírò ń bẹ̀ náà ipe ó tún bèèrè pé talẹ́ tí ń jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run tó mọ̀ nípa ẹ̀sìn Christianity wọ́n á ju ìpínlẹ̀ àgbàjá ni ìgbà tó dé bẹ́ẹ̀ ó tún lọ́dọ̀ ènìyàn wá nípa ẹni rere lẹ́yìn olùbẹ̀rẹ̀ ọlọ́run tó wá ní kẹ́ni yẹn gbàtẹ́ni yẹn fẹ́ kú ló wá ní kó ṣàtúnlẹ̀ fún un pé fóònù ń fi rìnrìn àwọn ẹni ẹni wá ń sọ fún pé kó máa lọ sí sáìdì ṣùhánà yẹn ni pé ẹni ẹyẹ tírébà ẹni pé ní káàbà níbi tí àwọn làdúgbò pọ̀ sí sájúwe fún ní kó lọ síbẹ̀ pé ànábì kan jáde níbẹ̀ sọ pé òun ni yóò jẹ́ ànábì gbẹ̀yìn pẹ̀lú ti bẹ̀rẹ̀ sí ní wákàkiri ó wá wà ní Madina ó ń ṣiṣẹ́ kọ́lá ìjọ tí àdéṣọ́ sọ́lá mu wọ Madina ó wà lórí làbídò ni ní ti ń gbọ́ ohun so mo ṣe fòbọ́ lẹ́nu so pé ah, kí ló ṣẹlẹ̀ tí wọ́n sì wà ní títí sàgbà sí lọ́dọ̀ ẹni tí ó ń bá tó ń bá ṣiṣẹ́ orí pọ́npọ́npọ́nlá nẹ́bì kan ló dérò ó sì lọ bá ẹ̀lẹ́sọ̀lọ́ ọ̀sẹ́làmù so ẹni yẹn ti wá fún níròyìn ipe ànẹ́bì yẹn tó bá dé àwọn àpẹẹrẹ tó fi dá mà ní àwọn kọ́ pé àwọn dùn àìfà ẹni pé àwọn ọ̀lẹ́ àwọn ni wọ́n máa ń tẹ̀lé yìí so bákan náà ìgbésẹ̀ àwọn olówó kàǹkàǹkà ní ọ̀pọ̀ lẹ́yìn ẹ̀ so bákan náà àwọn tí ẹni lẹ́yìn náà àwọn olówó náà máa ń tẹ̀lé so bákan kìí sì gba sàárà àmọ́ ìmọ̀ ń gba ẹ̀bùn so kìíní yẹn ló wá mú lọ fún anabi sallallahu alaihi wasallam ó wá mú lọ fún anabi anabi wa fi sàárà lílé àbẹ́bùn ó ní sàárà ni anabi ni àmì ẹ̀jẹ̀ sàárà so ó tó wá mú ẹ̀bùn ó tó gbé fún anabi ó ní kí lélẹ̀ anabi ní ẹ̀bùn ó gbà so ànábì sì gbà lẹ́yìn jẹ́ àwọn ni àwọn gangan lẹ́ni tí wọ́n kì í so bó ti di pé ó sọ pé ashhadu an la ilaha illallah gba islam nìyẹn so salman fasiri farisi ẹni radiyallahu anhu na'am. salamu alaykum salaam. ǹjẹ́ èyàn lè sálámà lẹ́yìn bẹ́ẹ̀ ni tó bá ṣe pé ẹni yẹn ó ti ṣe tashahud tán ó ti ṣe salatu tó ìmáàmù ọwọ́ sálámà gbà pé ọláwọ̀n àdúrà kan tí yẹn fẹ́ ṣe ìmáàmù kan sálámà wọn náà sálámà wáyé dá sálámà fasallim ẹni náà sálámà lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́nà ọ̀làdúrà kan tó fẹ́ ṣe mọ́lẹ́ ìgbà tí mọ́mú wa sálámà tí ó so pàtàkì lọ́yìn tí ìṣe tàṣáwò tí ìṣe ìsọ̀látù so tó bá ti parí ìsọ̀látù ọ̀la nàbí kí n sì stop kí n sálámà kí wọ́n lè gbé wọn apẹ́ lọ títí tí wọ́n bọ̀ ọ̀hún àìlẹ́ mi. oníbèrè ìdápa nípa ojú àpá tó ju káwá pé ẹ̀dọ́ gbogbo jákà tó sọ́jú ká gbé fún un. bí wọ́n á gbé sínú ilé tí ń bá san bàbá yìí ní ẹ̀sán lórí ní tí wọ́n ń sọ ní pé ọ̀rọ̀ Salman Faris pẹ̀lú ọ̀rọ̀ àfa nasara tí mo sọ wọ́n ní àárín láwùjọ yìí náà àwọn àfa tó ṣe kí wọ́n jẹ́ ìmáàmù táwọn yóò sì yọ jáka fún un yóò wá gbé gúrúndú kalẹ̀ ẹ má dàrẹ́ sí àyè ẹ má dà gàrí sí àyè tó wá dà fún bákan nǹkan tí n fi ń dà fún ọ ni pé wọ́n á sọ bí ìwọ lọ́ọ̀mọ àwọn tálíkà nínú nínú àwọn jàmá rẹ nítorí fi ń da ẹgan fún wa nítorí fi ń da rẹ sí fún ọ bákan náà sọ àti gàrí pé kó o pín fún wọn nítorí fi ní ká máa da sọ́dọ̀ ìmáàmù náà àmọ́ wá gba bákan ọwọ́ ayé wa ni ẹ máa wọ́n á di bákan wọn lọ́lẹ́ ń tà á òun náà jọ àfáà Yahudi burúkú wọn o àbí àfáà Nasara wọn so kò bá mu rárá o so wallahu a'lam. asalaamualeykum salaam صراعة يكون عقب أفضل عقب نعم. أفضل أفضل وأيهما أفضل؟ نعم الصدقة يعني في صراعة àti ẹlẹ́hẹ́gbà ìgúnrẹ́ ìgúnyàn ní nǹkan ọ̀ síndọ́pẹ̀ ní sára òun náà ní kankan àti ìyàtọ̀ yọ̀rọ̀ ọ̀dọ̀ bí ha wáyé olùwà òun náà nìkan tí yàn bóyàn tó ṣe pé yàn fi wá ojúrí ọlọ́run nìkan ojúrí ọlọ́run ni ó fi wá àmọ́ hidba ní tiẹ̀ ìyẹn máa ń fúnyàn láti fi òun máa ní àwọn àgàràdò oríṣiríṣi ẹni pé ó lè ní àwọn èròǹgbà oríṣiríṣi ẹ̀bí ṣe ìgbà míyàn lè bùyàn lẹ́bùn nítorí pé kí ẹnìyàn bá lè fẹ́ràn yàn tòyàn lè ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ kẹ́ni yóò fi rí pé mo fẹ́ràn òun káfí lè fa ìfẹ́ papọ̀ ìyẹn fi sàárà fa ìpẹ́ papọ̀ àmọ́ sàárà tí yẹn bá fún ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí yàn anábì ni yóò ní ládàá méjì tó ní ládàá sàárà yóò tó ní ládàá sílátú rahim fún yẹn tó da ẹbí papọ̀ so tí yẹn bá wọ báyìí yóò rí pé èyí tó lọ́lá jù nínú ni kí wọ́n ṣe sàárà sàárà kó ọrẹ sínú sàárà ó kó àdíyà sínú ó wípé sọ́dákọ̀ òun wà àám wàhíbá àwọn àdíyà òun wà khas nínú rẹ̀ tó ti yé báwọn so wallahu a'lam náà torí nìsín eré bòyán sára kó wá ní mo fẹ́ kó mọ nífẹ̀ẹ́ mi ní àá lára so yóò ṣe ní la nuridu minkum jaza'an wala shukura ẹ̀yìn wá kó tiẹ̀ dúpẹ́ fún mi so àmọ́ tó wá jẹ́ pé ẹ̀bùn ni ó lè wo pé ń ah, fẹ́ kí lágbájá ìkó fún mọ̀ kí mo fẹ́ràn òun bẹ́ẹ̀ sí àwọn olùfún kí wọ́n lè fún ní five hundred kí wọ́n jẹ́ fún ní five hundred naira kó fi lè bọ̀ kí mo fẹ́ràn ẹ̀bùn ní so kò sí tó burú mbẹ́ ibo nìyẹn téèyàn bá gúnyàn lẹ́bùn gbà míì téèyàn bá tún àníyàn sí dáadáa lé rẹ̀ ò ní ládà kankan ò ní ládà náà. Assalamu alaikum take passport passport for school id card visa and company id card or any required photograph. sọ àlàyé nípa ọ̀rọ̀ fọ́tò yíyà tó a ṣàlàyé pé kò dáa pé ọmọ ya fọ́tò pé haram ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni pé ọmọ ya fọ́tò bóyá nítorí pé káfílẹ̀ máa rántí àbí ká má gbàgbé àbí láti fi ṣe kékeré kan àmọ́ tó bá ṣe pé necessity dé bí pé yẹn wà ní school tó pé school government tó pé tó bá yà kò sí nǹkan kan mi ò ní option torí yẹn kí wọ́n yà dọ̀rọ̀rọ̀ dé nìyẹn wọn náà lè rọ àwọn passport yẹn àwọn pé abẹ́ ṣe convocation àbí abẹ́ ṣe matric irú yìí ń kọ́ o tí tí wọ́n fi ṣe passport yẹn gangan tó pé kò sí ọ̀gbọ́n ọ̀mọ́ṣe so náà irú yẹn náà sì ni àdọ̀rọ̀rọ̀ tó kọ́ dẹ́rù bí kọ́dá rí ha kí n ra ṣe níwọ̀nba bí wọ́n bá ṣe nídìí ẹ̀ máa bí ẹni pípẹ́ tó wà ìgbélé ọtáì kẹ kóòtù ní wọ̀ nídìí yá ẹ̀yìn ìlànà ṣé dọ̀rúrọ̀ nìyẹn ọ̀ ọ̀daràn dọ̀rúrọ̀ ọmọ nù so àbí pé ẹjẹ ń ya ọrùn mi dáadáa náà ẹjẹ ń ya ọrùn mi sẹ́wọ̀n mi dúró dáadáa á ẹ̀tún ya ọrùn mi yóò dọ̀rúrọ̀ sáyé àwọn àti ní kó pàṣẹ bá wà pọ̀pọ̀ wa náà nù so fún passport nàbí fún visa bí wọ́n tó bá máa ń ṣe fún tó dọ̀rúrọ̀ so wọ́n lọ ọ̀hún àìlọ. oníkòyè ẹlẹ́kùn ìyá ẹ̀rọ bá àwọn ìjọ alọ́líyà pé ogun tó bá pè wá. àwọn ìjọ alọ́líyà tó akọ́bá nígbà kó kàn lẹ́yìn sallallahu alaihi wasallam kò kí ṣe ànádìgbẹ̀yìn ẹ̀yìn kọ́mọ lọ lè bára wọn káwọn àwọn náà ṣe so bó ṣe wà wọn ní kí n lẹ́yìn kí ni ogun ọjọ́ àlẹ́ pé ẹ̀rọ bá wọn pín wọn kí n lẹ́yìn ẹlòmíì àwọn lè ti kí n lẹ́yìn wọn kí ní ogun lẹ́yìn bá pín wí kọ̀lẹ́tọ̀ ní kọlọ̀ lè wá ìdájọ́ mẹrẹsà amadu wọn tó fi why met one raka. tí yàn bá rákà rákà kan ní magari kí yàn gbà pé rákà kọ̀ọ̀kan ti yàn lèyàn bá wọn òun lọ́nà tó ti tó lẹ́sẹ̀ lẹ́jù ẹ̀wọ̀n wá mú rákà ẹlẹ́kejì wá pípé yàn kẹ́ ó jáde ẹ̀wọ̀n wá jókòó ọ wá sitaṣáwò yàn wá tó dìde yàn wá pípa sí àlásán yàn sọ wá sitaṣáwò yàn wá sálámà wallahu a'lam na'am. oníbẹ̀rẹ̀ ni ẹni tó sùn tó di aago mẹ́sàn-án. أنا إسلام ويقول جوا النبي صلى الله عليه وسلم قل في أثقل الصلاة على المنافق من صلاة الصبح والعشاء قل ولو أقل أقل لأن ولو يعني ولو أدركوا فضلهما لأتوهما ولو حبوا أو كما قال الرسول صلى الله عليه وسلم Ànábì ní ìwọ̀n tí máa ń ṣòro fún yàn láti kí ìrun àṣùbá ẹni tó bá jẹ́ mùnáfíkí ìrun àṣùbá àti ìrun ìṣáì tí máa ń ṣòro kí ẹni tó bá jẹ́ mùnáfíkí èèyàn Ànábì tó bá mọ táwọn orí bẹ́ẹ̀ ni ní ọlá ni ní ládá ni káì wọn bá kí irun yìí kódà tí wọn bá rákò wọn bẹ́ẹ̀ ẹni kí bọ́ọ̀lì títí kó wá di aago mẹ́sàn pé wọ́n á jí à ọ̀dá o tó lè fẹ́ lọ léèwé o ní oṣù láti kọ́kọ́ sí ní ẹ̀gzáàmù lágo mẹ́jọ kọ́ wá ló sùn lágo mẹ́sàn-án òṣìṣẹ́ tí ó sun oorun wọn sòtò ẹ̀wọ́n tó bá lè sun oorun tọ̀ tó bá wá jí lágo mẹ́sàn-án àṣùbà àti ẹ̀rọ rẹ̀ sẹ̀ o òun ó ṣe rọ́kà tí ń fájírí ó sì ká ṣùgbà tó náà ní pé tó bá sùn bẹ́ẹ̀ tó bá pé ọ wá ṣèṣì wá bẹ́ẹ̀ fún yàn àhà tẹ́lẹ̀ wọn kàn sùn bóyá wọn kàn bára bí hí nínú wọn dáwọ̀ yìí káì so yóò kẹrọ káàkiri ìfàjìrì yóò sì kí àṣùbà náà ní ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ sí wọn lọ wọ àìlẹ. oníbẹ̀wò ni ẹlẹ́gbẹ̀rún tí wọ́n máa ń mú ọtí nígbà yẹn máa bẹ́ẹ̀ ọtí gbogbo wọn sí sáà ẹ̀rọ tí ẹ̀yẹ tò ní ẹgbẹ́ ìwọ̀n ìdí àgbọ̀n ti ṣe ìmáàmù ni tí ẹ̀yẹ tò ní ẹ̀yẹ rẹ̀ tó wù. tọ́lọ́wọ̀ nígbà rẹ̀ fún ọtí. ẹni tí bá máa mu ọtí tó wáyé jẹ́ ìmáàmù torí ẹni yẹn kọ̀ọ̀dá tó torí pé kò kínu tó a kan bá rí ẹlòmíì tó sanmọ́nà jù lọ kí wọ́n wà kọ́bí sí ìmáàmù àmọ́ tó bá jẹ́ pé òun gangan náà ni abẹnú gan bóyá nínú ìlú tó fi pẹ́ nìkan kan ọ̀ka òun náà sì ni mọ́mú èsì máa ń sí so inú mọ́ni àjẹ́ àlè sínú wal jamaa wọn náà ni pé nínú sọ́lé wàrà alifásik á kí wọn lẹ́yìn rẹ̀ òsì tó ní ká wọn kí wọn lẹ́yìn rẹ̀ sọ̀mọ́ kò dáa tó tábàárẹ̀ lómi ta lágbára láti sọ̀rọ̀ pé ẹ̀kọ́ mẹ́lẹ̀ ló ń ẹni tó wòye ní ilé kọ́ ọ̀rọ̀ so ká ní kí wọn sì bẹ́ẹ̀ so kò sí tó burú náà tó ń ṣe bẹ́ẹ̀ so ìyẹn lè kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ so irun rẹ̀ kọ́dà yìí tó bá jó ń bí dáa so inú ọmọ náà kì í sálà ìyẹn lè kírun lẹ́yìn yẹn iná ni hasan basir rahimahullah ó ní salli khalfa mubtadi'in wa alayhi bid'ah kọ́dà yìí bẹnu Bukhari ìtún bẹnu Bukhari nínú báàbù yẹn náà ipe kẹlẹ̀ ó ní ìrà akhtahu ó ní sallu khalfa kulli barrin wa fasiqin ibi ẹ̀ máa kírun lẹ́yìn gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó dúró déédéé àbí ẹni tó bá ya pòkì náà pòkì náà ti mu sí ilé kírun lẹ́yìn ẹ̀ tó ti yé báwọn sọ ànábi wá ní ìlà asọ́ọ̀bù falakum falakum tẹ́ni wọ́n bá kírun da tọ́lọ́ wọn bá bá fún ládá ẹ̀yin ó ní òun náà ní ládá wọ́n yí dá akitọ́ọ̀ tó bá yẹ pé ìrún tó kí ọlọ́wọ́ ọ̀gbálọ̀ rẹ̀ walakum wà ẹ̀lẹ́yìn ẹ̀yin ó ní ládá tí òun ní ní tiẹ̀ òun ò ní ní hadith Ànábì sallallahu alaihi wasallam ni so náà ni wallahu a'lam ní pé tẹ́sípẹ́yà àyàfà pẹ̀lú jẹ́ ìgbẹ̀mí bá ń dùn kan sí sanfẹ̀ tí ẹni kí n lẹ́yìn rẹ̀. òun ni tí máa ń ṣe dán tí máa ń jóògùn tó irú ẹni yẹn pẹ̀lú ẹ̀tọ́ kó ṣe ìmọ̀ràn bàbá olóògùn yìí ṣe ìmọ̀ràn fún bàbá olóògùn ṣe ṣe ìmọ̀ràn tó yíò wọn ní ìdí tó bá mọ̀ kó máa wà níkà kiri pé dákun sí ìmọ̀ jóògùn fún dọ́kàn àwọn tó bá hàn sí ọ ó dá ọ lójú pé ọ gba ọ̀dọ́ lómi lọ tó wọ́n yẹ ṣe irú nǹkan báwọn pé ọ lómi lọ tó bá yẹ kí gbogbo wọn ṣe wá rí náà yányán o lè máa dárùn kí o o lè máa dárùn kí tó a pé ẹ bá ní àyè kan tó kò ní ju wàhálà tó pẹ́ ńlá ẹ àmọ́ tó bá jẹ́ pé kò tó wá sí náà sọ kí o mú hasan o abdullahi ibn tó ní ìdàkánì náà sọ yọ àkèrè náà sọlá tá wá kéde táwọn yẹn sọ ìrún di dídí àti pé ti fà tó ti irun tó bá wọn lọ lè bá wọn kí mọ́sálásí kọ́kàn mọ́ jẹ́nàfílà ní wọ́n jẹ́nàfílà tó ní pé Ibn Mas'ud lọ sọ ọ̀rọ̀ tí mi sọ yìí tó ní pé láti fi àfọ́ ìdí pé lápẹ́jẹ́ ti wá kí mọ́sálásí tó ọba mu rárá tí wọ́n salam àìsọ àwọn asalaamu alaykum èyí tó rọ̀bí láti lẹ́bi yẹn sọ̀rọ̀ ayé ayé sẹ́là. ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí lóbìnrin kó tó lẹ́yìn ọkùnrin tí ń kírun sí òkú lára. kò sí tí ó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ń kírun sí òkú la kí àwọn obìnrin kan tò ní ẹ̀yìn bàjẹ́ pẹ́yìn sáfúnà ni wọ́n wà lẹ́yìn lẹ́yìn yẹn yẹn ní tó burú bẹ́ẹ̀ tó ẹnìkan sọ fún lónìí ó ní àwọn kan kírun pé òkú kan kú la kan bá dúró bá ní àwọn fẹ́ kírun wọ́n ní mẹ́rin ni bàbá kan bá dé lọ́wọ́ ìjà dúró wọn. bàbá kan jẹ́ sóhun bàbá kan sóhun lórí ọ̀dọ́ òsì tẹ́wọ́n bá kí. wọ́n sá dá dúró wọn tán ìyá kan bá ní bàbá ìfara yín balẹ̀ alọ́mọ́ká à ń kí só ni wọ́n sọ fún wa pé sọ́lẹ̀ alẹ́ amúwa tẹ̀bí wọ́n ní àwọn àwọn ń gbọ́ àwọn sì ní kí ni wọ́n ní ìrún náà kí tó kù àwọn tí mo ní obìnrin rí obìnrin ń pé àbá àwọn nìkan ṣe wọn ò ní kéwú wọn ó sì fi máa pàṣẹ ẹ̀sìn wàlá irú ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá rẹ̀ yẹn tó bá lẹ́wọ́ fún bàtà dúró báyìí ẹni yóò fèlè díẹ̀ ní kò fún ọ lẹ́gbẹ̀ẹ́ òní ẹnu wọ́n àwọn pé kí n tiẹ̀ nǹkan bí bàtà rẹ̀ bí bàtà bàtà rẹ̀ àkí ni wàálẹ̀ yìí ṣe tún náà lẹ́bi òtún ké mọ́ mi tó náà ni kọ̀dá nítorí kó ṣe ni pé kọ́dà ká kírun tán wọ́n á ọmọ yìí wá olóde tó fi bàtà kírun ẹ̀hẹ́n yóò ṣàlàyé fún yín ìyẹn mọ́ ìbànú níbi àwọn ìbàtà kírun ni àmọ́ yóò dúó bí ẹ pé a so kọ́lá níbi tó mọ́ ní wọ́n ní abọ́ bàtà rẹ̀ àwọn bàbá ní abọ́ bàtà yín àwọn bàbá ní abọ́ bàtà yín o à ẹ̀kùn ẹwà ìmọ̀ kan ṣe gbalẹ̀ nílùú lọ́rùn náà ń kó sànù fún wa náà Assalamu alaikum. Wọ́n tó bèèrè ìkàdáńtà tó lóògùn wà níta. Ṣé ìkàdáńtà ní sí? Ó lè kọ kátà fún àwọn obìnrin rẹ̀ nìkan, àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀. Kó lọ sí ọ̀lù, kó lọ sí wáàsí fún àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀. Ó lè ṣe kọ́ máa dáhùn obìnrin ẹgbẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́. Sọ àmọ́ pé wọ́n máa ń ṣe ìranù káàkiri, wọ́n máa tó kó àwọn bàǹdírì, ó tó kó àwọn onílé ìranù gbáà náà ni ọkọ rẹ̀ gan aláìníláàká ìlú ọkùnrin tọ̀ àwọn ọkùnrin arìn nínú fún àwọn atẹ̀lé kí ìwà láwọn jáná sí ìpínlẹ̀ ìlà rẹ̀ sọ ọlọ́run kó ṣàánú fún yìí alẹ́ àdánwòlá ńlá buhaya ni àdánwòlá ńlá buhaya náà ni so kọ́lọ̀ kó yá ṣàánú fún yìí tápá ni àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ẹ̀ kó lọ́dẹ̀ kó àwọn àṣàlọ́ tó máa ń ṣe lọ́dẹ̀ kó yọ ọkùnrin wá dáwọn lẹ́kọ̀ọ́ tó ń irú tó ń ké gan òkè ikú òkè àwọn iṣẹ́ tó bẹ̀rẹ̀ mọ́sí láwùjọ ni ẹ́ lákọ́ bá ni ìjọ kan tó kọ́ dé náà wọ́n ti gbélé sọ́dọ̀ àwọn mss ní àwọn àwọn obìnrin pé wọ́n invite ní tìrọ́ àwọn university invite àwọn obìnrin ó rò pé gbẹgbẹ ni táwọn da ìbéèrè bó àjọ ọ̀nà ti dá wọn lóhùn àwọn rò pé wọ́n yẹn nìkan tó níláárí kan nínú rédíò ọmọ pé àgbàtàn rí ọkọ̀ òfin àà nílé yìí táwọn bá bẹ̀rẹ̀ bá ń ta ìbóòlù gbogbo àà lápò kí ni sí obìnrin lóbìnrin lẹ́tọ́ àti máa ṣe nǹkan báyìí ẹ̀mí ẹ̀rí wá kárí lẹ́tọ́. asalaamualeykum eléyìí ni kíṣàtì tí àwọn mùsáàbù ọ̀sán ṣe àtàwọn àfáà mi náà nínú sunday sunday ìbọn production sàkábà ìlà ọ̀táwó ìsàlẹ̀ road. Ìlọrin tó sọ́wọ́n bàbá ṣàkànṣàmí